Thank you.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 وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله اتقوا الله سبحانه وتعالى حق تقاته كما أمر بذلك في القرآن العظيم وكما حث ورغب في ذلك النبي صلى الله عليه وآله وسلم في أحاديثه الصحيحة واعلموا عباد الله أن تقوى الله سبحانه وتعالى واجب على كل مسلم ومسلمة عباد الله اعلموا أننا قد تكلمنا فيما سبقت من الخطب حول بعض الأمور التي يجب علينا معرفتها ومن ذلك معرفة الله سبحانه وتعالى ثم معرفة نبيه صلى الله عليه وسلم والمعرفة الثالثة معرفة دين الإسلام الإسلام بالأدلة وهذه الأمور الثلاثة عباد الله ينبغي الاعتناء بها لكي يكون يكون المسلم مسلما آه، صحيحا لكي يكون المسلم مسلما متبعا لدين النبي صلى الله عليه وسلم الذي جاءنا به من علم الله سبحانه وتعالى ولما عباد الله أن الإسلام هو دين الله سبحانه وتعالى الذي أرسل به نبينا محمدا صلى الله عليه وسلم إلينا واعلموا عباد الله أن الإسلام بمعنى بالمعنى العام هو الاستسلام لله سبحانه وتعالى بالتوحيد والانقياد له بالطاعة والبراءة من الشرك وآله ومن أراد أن يدين بدين الإسلام لابد أن يعرف الإسلام بالأدلة وليس الإسلام الذي وجد عليه آباءه بل يجب عليه أن يبحث عن الأدلة آه، الواردة الصحيحة فيما يتعلق بدين الإسلام بدءا من آه، من الأمور من الأمور العقدية ثم الأمور آه، الأعمالية وكذلك سائر الأمور الإسلامية يجب علينا أن نعرف الأدلة من القرآن الكريم ومن السنة النبوية الصحيحة وبذلك ندين ونعبد نعبد الله سبحانه وتعالى على بصيرة واعلموا عباد الله أن الله سبحانه وتعالى والذي بعث النبي صلى الله عليه وسلم بهذا الدين ولم يبعثه بهذا الدين إلا عن طريق الوحي والوحي عباد الله وحيان الوحي الأول هو القرآن الكريم الذي هو كلام الله سبحانه وتعالى لفظا ومعنى أما الوحي الثاني وهو, وهو سنة النبي صلى الله عليه وسلم الذي به بين النبي صلى الله عليه وسلم القرآن كما ثبت ذلك في القرآن العظيم حيث قال الله تعالى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى لم ينطق النبي صلى الله عليه وسلم عن الهوى لا بالقرآن ولا بما وردت عنه من السنن واعلموا عباد الله أنه يجب علينا يجب علينا أن نتعلم دين الإسلام نتعلم دين الإسلام ولا نعبد الله سبحانه وتعالى بأهوائنا ولا بآرائنا ولا بآراء الرجال وذلك لأن النبي صلى الله عليه وسلم هو المرسل إلينا ويجب علينا أن نقاس إسلامنا بإسلامه صلى الله عليه وسلم وأن نفتريه نفتري به صلى الله عليه وسلم في جميع أمور ديننا ولذلك قال الله سبحانه وتعالى في القرآن إن الدين عند الله الإسلام وفي آية أخرى ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من من من الخاسرين وقد ورد أحاديث كثيرة عن النبي صلى الله عليه وسلم حيث حذرنا النبي صلى الله عليه وسلم من التعبد لله سبحانه وتعالى بغير ما جاء به نبينا محمد صلى الله عليه وسلم ومن ذلك قوله صلى الله عليه وسلم وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد هذا الحديث يدل على أنه لا ينبغي لأحد أن يتعبد لله سبحانه وتعالى إلا بما جاء به النبي صلى الله عليه وسلم وكيف نعرف ما جاء به النبي صلى الله عليه وسلم لا نهتدي إلى ذلك إلا بالتعلم إلا بتعلم الأدلة الصحيحة لهذه الأمور وبذلك نكون على بصيرة وبذلك نكون مطمئنين في آه، عبادتنا لله سبحانه وتعالى ويا, عباد الله اعلموا أن العلم بالإسلام معرفة دين الإسلام بالأدلة لا لا لا تنحصر في آه، طلبة العلم بل يجب على كل واحد كل, كل من يعرف أنه يعني مسلم لله سبحانه وتعالى مؤمن بالله سبحانه وتعالى ينبغي له أن يبحث عن جميع ما يهمه من الأمور الدينية ما يقوم به دينه لابد أن يعرفه وإن لم يحفظ النصوص بل يجب عليه أن يعرف أن يفهم المعاني ويعرف يعني مدلولات هذه النصوص حتى تكون عبادته يعني مثل عبادة النبي صلى الله عليه وسلم أرجوكم الله سبحانه وتعالى أتركات كيف مع النبي صلى الله عليه وسلم abẹ́lọ́wọ́ bá alékẹ́ ọlá alékún kẹrẹ alékúnrí ajẹjẹ sáré abẹ́lọ́wọ́ bá bá بارك tàbí ànábì àti gbogbo àwọn tó bá wà lórí ìlànà ànábì sallallahu alaihi wasallam pẹ̀lú òdodo tí ó fi jọ gbìdàlùkìyàmá ẹ̀yẹ́ lóṣìṣẹ́ ọlọ́wọ́ bá àlejò ọlá kẹ́bà sí máa ń sọ fúnra wa ní gbogbo ìgbà ipe gbogbo ọ̀rọ̀ pátápátá ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala èyí tí ń ṣe al-Qur'an òun náà ni aṣíwájú ọ̀rọ̀ òun náà láti gbọ́dọ̀ máa ti síwájú níbi gbogbo Nabi sallallahu èyí tí ń ṣe súnà ànábì sallallahu alaihi wasallam òun náà ló lóore jù nínú gbogbo ìlànà tí èèyàn máa tẹ̀lé káwá lọ lè máa pé gbogbo tá ti pè ní àdádálẹ̀ nínú ẹ̀sìn ká lọ lè àánú ni gbogbo tá ti pè lánàá a máa gbìyànjú sínú ìbínú ọlọ́run ọba àdìkíọ́lá tó bá ti jọ́ ògbéjà lókè yá mọ̀ ni ẹ̀yọ́ sí ọlọ́run ọba àdìkíọ́lá gẹ́gẹ́ bí kẹjá bẹ̀rù ọlọ́ọ̀bà àlejọ́lá ilé pàápàá bó ti ẹ̀ká bẹ̀rù ẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́ọ̀bà àlejọ́lá tí ma pa wá láṣẹ nínú alukur'an nínú àwọn àyà tó pọ̀ nínú alukur'an ní kíká páyà ọlọ́ọ̀bà àlejọ́lá ní pàápàá bó ti ẹ̀ká páyà rẹ̀ gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi wasallam tó náà máa ń ṣe wá lójú kòkòrò lọ síbi ìpáyà ọlọ́ọ̀bà àlejọ́lá káwá lọ lè mọ̀ ìpé ìbẹ̀rù ọlọ́run tá a sọ fúnra wa yìí túláàsì ní fọkùnrin àtòmìnrin túláàsì ní gbogbo mùsùlùmí pátápátá lápapọ̀ agbọ́dọ̀ ọlọ́ọ̀bà àlejọ́lá ẹ̀yẹ́ rúsí ọlọ́ọ̀bá àríkíọlá a sọ fúnra wa nínú àwọn ìtó ti kọjá nínú àwọn kútúbà ipé àwọn nǹkan mẹ́ta kan bẹ tó ṣe pàtàkì tó jẹ́ pé túláàsì òun náà ní gbogbo ẹ̀ tó bá fẹ́ jẹ́ mùmìnì tó fẹ́ jẹ́ mùsùlùmí òdodo kó wá ìmà nípa rẹ̀ nítorí pé àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí òun náà ni ẹ̀sìn rẹ̀ ó fi dúó òun náà ni ó sì fi jẹ́ mùsùlùmí yóò fi jẹ́ mùsùlùmí òdodo kí ni alákọ̀ọ́kọ́ nínú àwọn tá a kọjá fúnra wa òun náà ni ma'arifatullah òun náà ni kẹ́yàn ọmọ Allah subhanahu wa ta'ala òun náà Allah subhanahu wa ta'ala yìí òun náà ni al-mursil òun náà lọba tó ń rán àwọn òjíṣẹ́ tó fi ẹ̀sìn òjíṣẹ́ òun lágbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ nípa àpá àbúṣẹ́ ká

òun náà ní ká ma ànábì sallallahu alaihi wasallam tọ́lọ̀ ọba àlèkì ọlá rán sí wa ẹ̀yẹn ọba tọ́lọ̀ ọba tó rán ànábì sallallahu alaihi wasallam sí wa nígbàtà bá máa tán kò sí tó kù jù ká ma ànábì tọ́lọ̀ ọba àlèkì ọlá rán sí wa lọ tàbá ti wá ma ànábì sallallahu alaihi wasallam ipé ni òjíṣẹ́ tọ́lọ̀ ọba àlèkì ọlá rán sí wa ni òjíṣẹ́ gbẹ̀yìn tó jíṣẹ́ mi ò ní wáyé má lẹ́yìn ànábì sallallahu alaihi ni ó lọ ni àkùrí ọ̀rọ̀ kí wá ní mẹ́sẹ̀gì tí ànábì sallallahu alaihi wasallam tánàbí mọ́ fún wa àti ma al-mursil àti mẹ́ni tó rán ní Allah subhanahu wa ta'ala àti ma al-mursal àti mẹ́ni wọ́nà òun náà ànábì ó ṣe pàtàkì ká mọ ẹ̀sìn Islam tàbá fẹ́ mọ ẹ̀sìn Islam yìí a mọ̀ bil adilla a ní mọ̀ bil tawaruf àní mẹ́ẹ̀sí islam pẹ̀lú pé bá ṣe jogún ẹni bá ṣe bá tán ṣe ní báwọn bàbá wa tààrẹ islam bil adilla a mọ̀ pẹ̀lú ẹ̀rí tí wá ní nǹkan islam òsìbí tẹ́rì náà ti wá tó tayẹ látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala tó jẹ́ kó náà ló rán ànábì sallallahu alaihi wasallam tó tayẹ látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam tó jẹ́ kó náà ni ọlọ́wọ́ bá àríkẹ̀ Islam a sì ní ẹ̀rí Islam eléyìí náà ni ó máa túmọ̀ pé a ń sin ọlọ́wọ́ bá àríkẹ̀ ọlá ẹ̀sìn tá ń sìn a máa sìn pẹ̀lú yẹ̀pín Islam pẹ̀lú iyèméjì tẹ́yìn ọba bá mẹ́ẹ̀rí tẹ́yìn àbí ń ṣe ohun tẹ́yìn ń ṣe nínú ẹ̀sìn iyèméjì ó máa wá sínú ọkàn yàn ìgbésẹ̀ tí ń èyí síbẹ̀ náà lórí ni àìbẹ̀ ẹ̀kọ́ lẹ́lùmí bá tún gbé nǹkan míì wá ẹ̀mí yóò tún lọ bẹ̀ pé ẹjá tún wélé ìnáwó tẹ́mì yàn bá ti ń lọ sí pé ẹjá tún wélé ìnáwó bọ́yẹ́ sì tún lélé ìná ó túnmọ̀ pé ẹ̀sìn tẹ́yàn sí èyàn òsìn pẹ̀lú àmàdájú ni sí tí tàà bá ti gbé ẹ̀sìn wa lórí pé bá a ṣe bá ní wọ́n ń ṣe òun náà láàmà fi ṣẹ̀sìn wa tàà bá ti gbé ẹ̀sìn wa lórí pé ìfẹ́ ẹnú ìtífẹ́ ẹnú mi bá ti pàpẹkọ rẹ̀ fún mi òun náà lèmi ó máa sìn lẹ́sìn tàà bá ti gbé síbi pé ìtílà káì mi bá ti mú wá òun náà ní máa pè lẹ́sìn kò sí irú ẹni bẹ́ẹ̀ tí máa ń ṣe tó bá ṣe ìsìláàmù lónìí ẹ lọ fọkàn balẹ̀ pé yóò tún ṣe nǹkan míì tó bá di lọ́la nítorí pé làákàyè rẹ̀ òun náà ní lò ṣètánì ni ó sì máa darí làákàyè ẹni tó bá fẹ́ fi làákàyè ṣẹ̀sìn tó bá di lọ́la ó lè darí rẹ̀ kó nínú ìsìláàmù kó tó darí rẹ̀ lọ síbi nǹkan míì tó bá tún di ìjọ́ mi yóò tún dárí ẹ̀ lọ síbi nǹkan míì òun náà ló fà tó fi jẹ́ pé a gbọ́dọ̀ dira wa pẹ̀lú ẹ̀rí nígbà tá a bá fẹ́ mọ ẹ̀sìn Islam ẹ̀yẹ rúṣin ọlọ́wọ́ bá àríkíọlá tá a bá wá ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn Islam báwo ni kí ni ẹ̀sìn owó kí ni nǹkan tá à ń pè ní al-Islam ìtumọ̀ gbogbogbò táàmà sí ìtumọ̀ ìsìláàmù ní ìtumọ̀ àpapọ̀ òun náà ni tí àwọn àfáà sọ fún wa pé òun náà ni alìsìsìláàmù lillahi bit tawhid òun náà ni kájú pájú sẹ́ẹ̀lẹ̀ fún Allah subhanahu wa ta'ala ájúpá wa ájẹsẹ̀ẹ́lẹ̀ ìtumà rẹ̀ náà ni pé a ní ní orí kan ju ń tọ́lọ̀ ọba àlejò ọlábá pàwà láti lọ ní ní ọ́ṣà kan ju tí ànábì sallallahu alaihi wasallam bá mú wa lọ alisislam ìjúpájú sẹ́lẹ̀ ọ̀nà wo láwà gbàtà ìjúpájú sẹ́lẹ̀ Allah subhanahu wa ta'ala lọ́kà

síbò míì àbíkó ní kò sí ìdí ń jẹ́ bẹ́ẹ̀ gbogbo rá àwọn nǹkan wọ̀nyí ẹni tí ó jẹ́ mùsùlùmí òdodo ó gbọ́dọ̀ ní alìsìsìláàmù nílá kó jùpá jẹ́lẹ̀ fọ́lọ́ọ̀bà àríjọlá pẹ̀lú kíni pẹ̀lú àtàwọ̀hì kó mọ́lọ́ọ̀bà àríjọlá lọ́kàn ṣoṣo wọ̀lìkìyàdù láhúbí òun náà ní ìtọ́à òun náà ní kó máa tẹ̀lá sí ọlọ́ọ̀bá àríkẹ́ọlá àtọ́à tún yẹ̀kúnú fil amri wan títẹ̀lé a máa wà níbi àṣẹ àti bí máa ṣe tọ́lọ̀ọ̀bá àríkẹ́ọlá ní máa ṣe nǹkan báyìí tọ́à náà ní pé kó máa tẹ̀lé kó ti máa ṣe ní máa ṣe tọ́à náà ní kó jìnà sí nǹkan yẹn kó máa dé bẹ́ẹ̀ so ẹni tí ó jẹ́ mùsùlùmí òdodo òun náà gbọ́dọ̀ gbà fàfọ́lọ̀ọ̀bá àríkẹ́ọlá kò gbọ́dọ̀ máa mo láti máa mẹni tó gbàfà yàtọ̀ sẹ́ni tí ó gbàfà òun náà nígbà tí àti ọlọ́ọ̀bà àlejò ọlábá ti ń dé pẹ̀lú mọ́ṣẹ́ tí wọlé mọ́ṣẹ́ra yìí ibi tó tẹ́ lọ́rùn ni àbí tí ó tẹ́ lọ́rùn ibẹ̀ láti mẹni tó gbàfà fọ́lọ́ọ̀bà àlejò ọlá nígbà tí bá ti ń wá wáwí nígbà tí bá ti ń kàdí nígbà tí bá ti ń mú eré ìsirísi wá nítorí pé ọlọ́ọ̀bà àlejò ọlá pàṣẹ ẹ̀kan pé sí nǹkan báyìí ọwá ń wóró wóró ẹ̀ẹ́ta bá tún wò náà a rí kí ẹ̀yìn kíní kan tún ṣe ká igbá kan tún wá ní wáyà wá fún ọ ó tún wá sọ pé ẹjá lọlé wà àwọn tẹ̀sírì náà ẹ̀ta wá tún lọlé wọlú tẹ̀sírì báyìí kọ́dà fà báyìí náà tú báyìí gbogbo ọ̀nà tó wá ń sá òun náà ni pé kó sáà fi mérí bọ́ níbi kíni níbi àti májìnà sí tọ́lọ̀ ọba kò sí ìgbàfà fọ́lọ́ọ̀bà àríjọlá èyàn gbọ́dọ̀ kàdí tọ́lọ̀ọ̀bà àríjọlá bá pa wá láṣẹ kọ́lá kó jẹ́ pé tó ní wá láàrin kọ́lá kó jẹ́ pé tó kan wá láàrin kọ́lá kó jẹ́ pé nínú dúkìá wá ní kọ́lá kó jẹ́ pé nínú ẹ̀mí wà lọ́lọ́ọ̀bà àríjọlá ti ni agbọ̀rọ̀ ṣe tọ́bájú wa pé ìsìláàmù ni àpẹẹrẹ pọ̀ lára àwọn sàábì ànẹ́bì ìtò hánú láì aléhìm wọn èdè dájọ́ sí àti ọlọ́ọ̀bà àríjọlá táyà bá ti ń sọ̀kalẹ̀ lẹ́sẹ̀ kan náà wọ́n haram lẹ́sẹ̀ kan náà ni wọ́n yí gbogbo ọtí tí wọ́n fi tí wọ́n ti fowó pèsè ẹ̀kalẹ̀ lẹ́sẹ̀ méjì dànù tí gbogbo ògbòrò Madina wá ń sàpọ́tí lásìkò tá a sọ yìí tó bá jẹ́ pé àwọn bá dàbí àwọn ẹlòmíì lónìí ni ẹlòmíì ọmọ òwò pé sáàtún wá ní ṣe ìṣòrọ́kù bárun adúrówó tá a lòó dáwà bá mẹ́lẹ̀ ìta nímú mi máa eríṣiríṣi nǹkan làwọn ẹlòmíì ọmọ mú wá fọ́lẹ̀ ẹlòmí lè kọ tí àìgbọ́ pé ọ̀dà pé àti ìgbọ́ dáadáa akọ́kọ́ lọ lánàbì náà nítorí pé ẹnìkan ló wá sọ fún wọn wípé ànábì ayà ti lọ̀kalẹ̀ fún ànábì o ó ti ní ọtí ó dèwọ̀ ni sọ pé nírú àwọn èèyàn míì láwùjọ táwa wà lónìí ni yóò ní akọ́kọ́ lọ lè bí ànábì nàìjíríà yẹn ju táǹsẹ̀ iná káwà lọ lè bí ànábì tánàgbà ti wá wí bẹ́ẹ̀ ajẹ́bí ànídébẹ̀ ma àwọn sàábí ànábí ò sí bẹ́ẹ̀ tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn àti ọlọ́wọ́ bàríkíọlá ní bá ní wá lẹ́sẹ̀ kan náà wọ́n máa tẹ̀lé wa ààlìhì káwà bọ́pàbọ́sẹ̀ kò níbi nǹkan ta ń pè ní ẹbọ káàsì bọ́pàbọ́sẹ̀ kò níbi àwọn tán bá jẹ́ ẹlẹ́bọ àtẹ́bọ eléyìn wò tí tó ó gbọ́dọ̀ gbà wípé ẹbọ nǹkan tí ò bójú mu

ajẹ́ pé ẹyọ kan tí wọ́n gan gbà ohun ajẹ́ pé kò dúó dáadáa nínú ẹ̀mí rẹ̀ èyàn gbọ́dọ̀ bọ́pá bọ́sẹ̀ kó níbi ẹbọ ìwọ ṣẹbọ kó tún wá jìnà sí àwọn tí wọ́n ṣẹbọ má ṣe yè méjì nípa pé gbogbo ẹni tó bá pa nǹkan nípa kọ̀ mọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá tó bá dijọ́ gbé tó bá fi kúlé rí ẹ̀ kò ní ráforí ní ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá yóò sì ṣe gbére nínú náà ní tó bá dijọ́ gbé dàríkẹ́ àmà gbogbo ọ̀nà tí ẹbọ bá wù tó lè gbà wá ẹbọ ó lè gbanú ọ̀rọ̀ wá ẹbọ lè gbanú ìṣesí wá ẹbọ lè gbanú àdì ọkàn wá ẹbọ lè gba ọ̀nà kọ́nà ló lè gbà wá gbogbo ọ̀nà tí ẹbọ bá gbà wá gbogbo ẹ̀ náà lágbọ́dọ̀ jìnà sí pátápátá àgbọ́dọ̀ máa retí pé ńgbà tí ẹ bá tó gbé sásùn síríta mẹ́ta ìgbàun ló tó dẹbọ ẹ̀tọ́ ọlọ́wọ́n bá àríkíọlá má gbé fẹ́ dámì má gbé fáfá rẹ̀ má gbé fáfá rẹ̀ sípò ọlọ́wọ́n bá àríkíọlá má gbé ọ̀gá rẹ̀ sípò Allah subhanahu wa ta'ala má gbé agbára kápáyàn agbára káyé èèyàn agbára káfí àrísìkí fún yàn má gbé ilé àwọn àfáà kan lọ́wọ́ kí àwọn bàbá kan bẹ wọ́n lè pààyàn àwọn bàbá kan bẹ wọ́n lè yé èèyàn àwọn bàbá kan bẹ wọ́n lè fún yàn lárísìkí àwọn bàbá kan bẹ wọ́n lè jẹ́ kéèyàn ní ìlọsíwájú gbogbo orú àwọn nǹkan báyìí kéèyàn bá ti ń ládìí ọkàn rẹ̀ àbí ti ń wà lọ́kàn rẹ̀ pé àwọn kan bẹ tí wọ́n ní kápá bẹ́ẹ̀ àbí wò lọ́kàn ike àwọn kan bẹ̀ tó yẹ kí wọ́n jọ ń darí ayé pẹ̀lú ọlọ́run ọba àlekè ọlá ni ìwọ tó ládí ọkàn àbùdálù tó ládí ọkàn àwùtádù tó ládí ọkàn ráútù ike àwọn kan bẹ ẹ̀yìn kẹ́ bí àbí ọkàn àwọn onísúfí ipa nǹkan pípa pọ̀ ọlọ́run ọba àlekè ọlá ni àṣíkùbíláyì fi owó bí yẹ́sì yìí ọlọ́run ọba àlekè ọlá nìkan ní darí darí fúnra rẹ̀ kò pé ẹnìkan kan gbá dásí kó bá darí ayé kò sì pé ẹnìkan kan dásí kó bá mójútó ayé ìbọ̀lẹ̀ ti wá rí àbùdálù ìbọ̀lẹ̀ ti rí àwùtádù ìbọ̀lẹ̀ ti أنزل الله بها من سلطان الله بارك ولو سيريك كالي أعرفك كلام من القرآن ولا من السنة بقراء وانكبائنا ẹbọni kèése gbàta bá tó rí àwọn olóòta tí wọ́n fi rí balẹ̀ fún kìníkà látò wá máa pé ilé ìlẹ́bọ̀ ṣíríkù tán à ẹbọ níbi ìmá tẹ̀lé ọlọ́run pàṣẹ ẹnìkan náà pàṣẹ ó tẹ̀lé tẹni ó ti ṣe ṣíríkù sí Allah subhanahu wa ta'ala ṣíríkù bil mahabba ìṣẹ́bọ sọ́lọ̀ọba àlékiọlá níbi ìfẹ́ ìfẹ́ tó yẹ kó ní sí ọlọ́ọba àlékiọlá ó wá nífẹ̀ẹ́ èèyàn kan ní déédéé ìfẹ́ tọ́lọ́ọba àlékiọlá àbífẹ́ tí ẹ tún wá ju tọ́lọ́ọba àlékiọlá àríkíọ́lá ọjọ́ náà ọba àríkíọ́lá lọ eléyìí ṣírkún fil mahabba ìṣẹ́bọ̀sọ́lọ̀ ọba àríkíọ́lá níbi ìfẹ́ ni ẹ jẹ́ ká fura ẹ jẹ́ ká ṣọ́ra gbogbo àwọn nǹkan mẹ́ta tá kàkalẹ̀ yìí òun náà làwọn èròjà tó gbọdọ̀ pé lára ìsìláàmù tó bá pera rẹ̀ ní mùsùlùmí aqulu ma tasma'una الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه عباد الله اعلموا أن دين الإسلام هو الدين الوحيد الذي يقبل الله سبحانه وتعالى من عباده ومن جاء الله الله سبحانه وتعالى يوم القيامة بغير الإسلام فسيكون من الخاسرين كما قال الله تعالى ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وفي الآخرة من الخاسرين واعلموا عباد الله أن الإسلام أنه ثبت عن النبي صلى الله عليه وسلم أن الإسلام يجب ما قبله ومن أشرك بالله سبحانه وتعالى بجهل أو, أو كفر بالله سبحانه وتعالى أو ارتكب معاصي وظنون وتاب إلى الله سبحانه وتعالى والإسلام يجب الشرك ويجب الكفر ولذلك ننصه كل من ارتكب شيئا من نواحي الإسلام أن يبادر إلى التوبة ويتوب إلى الله سبحانه وتعالى وليعلم أن الله سبحانه وتعالى يقبل توبته وإسلامه يجب ما قبله ولم عباد الله أن من فوائد الإسلام أنه أن من أحسن إسلامه فكل عمل يعمل يعمله يقدم له عند الله سبحانه وتعالى عشرة إلى سبعمائة آه، ضعف كما ثبت عن النبي صلى الله عليه وسلم ولذلك ينبغي لنا أن نحسن آه، إسلامنا وكيف نحسن إسلامنا نتحرى إسلام النبي صلى الله عليه وسلم بإسلامنا نعبد الله كما عبد النبي صلى الله عليه وسلم نصلي كصلاة النبي صلى الله عليه وسلم ونصوم كصومه ونزكي زكاة ونزكي أموالنا آه كما فعل النبي صلى الله عليه وسلم وكذلك نأخذ منه صلى الله عليه وسلم مناسكنا وكل شيء يتعلق بالإسلام لابد أن نقتدي بالنبي صلى الله عليه وسلم فيه وبهذا يكون إسلامنا إسلاما حسنا وكل عمل عملنا يكتب, يكتب لنا آه، عند الله سبحانه وتعالى عشرة إلى سبعمائة ضعف وكل سيئة آه، عملناها تكتب لنا سيئة واحدة وهذا من رحمة الله سبحانه وتعالى ومن فضله علينا adúpẹ́ fún ọlọ́wọ́ bá alikiola atọ̀rọ̀ ìjáàtìkẹ́ fún anábì sallallahu alaihi wasallam abẹ́lọ́wọ́ bá alikiola kọmọ́sà ti àlékún ìkẹrẹ àti àlékún àánú rẹ̀ kọlọ́wọ́ ipe ẹ̀sìn ìsìláàmù yìí òun náà ni ẹ̀sìn tọ́lọ́wọ́ bá alikiola fi hàn anábì sallallahu alaihi ẹ̀sìn yìí agbọ́dọ̀ wádìí ká mọ̀ nípa rẹ̀ pẹ̀lú ẹ̀rí kèése ẹ̀sìn dáàmà sin pẹ̀lú ọgbọ́n erí kèése ẹ̀sìn dáàmà sin pẹ̀lú àṣà kèése ẹ̀sìn dáàmà sin pẹ̀lú ìfẹ́ ẹnu tòsú láti òun náà ní kásí gíní ká wádìí nípa bóòlà náà sallallahu alaihi wasallam bóòlà náà ti ṣe ìsìláàmù rẹ̀ inú àwọn àǹfààní ńláńlá tí wọ́n ń bẹ òun náà ní pé gbogbo ẹbọ téèyàn ti ṣe tọ́lọ́wọ́n bá àlékẹ́ ọlá nígbà tó fi wà láì màkán nígbà ò tí gbọ́ ẹ̀sìn tó bá ti gba Islam al-Islam yajubu ma qablahu ànábì ní Islam ó pa gbogbo téèyàn bá ti ṣe síwájú rẹ̀ Islam ó pa rẹ̀ ni bọ́yá ó jẹ́ ṣíríkù ni bọ́yá wá jẹ́ àwọn màáfi àwọn ẹ̀ṣẹ̀ ni wọ́ntunú àtàwọn àṣìṣe tó bá ṣe nígbà tó bá fi wà nígbà tí ò tí di mùsùlùmí nígbà tó bá ti gba Islam ànábì ní Islam ó pa gbogbo ẹ̀rí fún inú àwọn orí tọ́lọ́wọ́ bá tọ́lọ̀ ọba àríkẹ́ ọlá sí fún ẹ̀dá ọmọ ẹ̀dá rẹ̀ ní ọlọ́run bá alikẹ́ ọlá sí orí fún wa ipé tí a bá ti túbá kúrò níbi ẹ̀ṣẹ̀ ẹ̀yàn àbí tá a bá ti kúrò nínú ipa nǹkan nípa kọ̀mọ́lọ́run tá bọ́ sínú Islam Islam ti bá wa pa ogun ẹ̀rẹ́ gbogbo dáadáa tá a wá ń ṣe nígbà tí a fi wà nígbà ìmọ̀ká tá a fi wà nígbà tá a tẹ̀lé tọ́lọ́run bá alikẹ́ wa kó gbogbo àwọn dáadáa yìí yóò tún wá bá Islam eléyìí nínú àwọn orílá-ńlá tọ́lọ̀ ti fún wa tó fi yẹ ká mú Islam ká mú ní ọ̀kúnkú dúdùn táwà lọ lè mọ̀ pé ẹ̀sìn Islam yìí ọlọ́run bá àríkẹ́ ọlọ́run ní gbà nǹkan ní ìlọ́wọ́yàn tó bá díjọ́ gbídà kìyàmà tó ju islam lọ èyàn gbọ́dọ̀ sí lọ́run pẹ̀lú nǹkan míì èyàn yóò láti yàtọ̀ sí ẹ̀sìn islam kọ́dá àgbọ́dọ̀ dáa sí méjì ká má ṣe nǹkan míì lọ́tún ká má ṣe islam lósì torí pé ọlọ́ọ̀bá àlìkíọ́lá ti pàwàrà tẹ nínú alukur'an ó ní ìdókòlò bìsílmì káàfà ọlọ́ọ̀bá àlìkíọ́lá ní ẹwọnú islam pátápátá ẹwọnú islam gbogbo tí bá ti ń takò ẹ̀sìn ọlọ́ọ̀bà àríkíọlá kálọ̀ lè mọ̀ ìpé ìlànà tí ṣe tọ́ nílà kalẹ̀ ni ọlọ́ọ̀bà àríkíọlá ṣe sọ wà lára oníká jìnà sí oníká má tẹ̀lé ìlànà tí èṣù là kalẹ̀ ẹ̀yẹrúsìn ọlọ́ọ̀bà àríkíọlá ẹjá lọ lè mọ̀ ìpé ìsìláàmù wa bẹ́yàn bá ṣe ìsìláàmù dáadáa bó ti yẹ kéèyàn ṣe ìsìláàmù àǹfààní pọ̀ fún èèyàn orílẹ̀-èdè pọ̀ tí yóò mọ̀rí bẹ́ẹ̀ anábi sallallahu alaihi wasallam anábi ní bẹ́yàn bá ṣe ìsìláàmù rẹ̀ dáadáa anábi ní gbogbo ṣẹ́ dáadáa ẹyọ kan tí èèyàn bá ṣe nígbàtí ìsìláàmù rẹ̀ bá ti ànábì wá ní gbogbo ànábì wá ní ìlàsábù ìmẹ́ àti dé ládámẹ́wàá yìí wọ́n ma wa multiply rẹ̀ wọ́n ma wá ṣe ní ìlọ́po ìlọ́po fún tí ó fi máa jẹ́ bí ọgọ́rùn lọ́nà méje sábò ní àti tí ó fi jẹ́ bí kíni bí ọgọ́rùn méje lọ́lọ́ọ̀bà àlíkẹ́ ọlọ́mọ bá ṣe kíni yóò bá fi multiply rẹ̀ tí ìsìláàmù rẹ̀ bá ṣe kíni tó bá ti jẹ́ ìsìláàmù tó dáa bákan náà gbogbo àìdá téèyàn bá ṣe tókùn ìgbà tí ìsìláàmù bá dá téèyàn bá ń sá ìdá àìdá tó ṣe wọ́pọ̀ àìdá kankalẹ̀ mú ọrin wọ́n pọ̀ ládá mẹ́wàá ládá mẹ́wàá wọn lè multiply sí 700 àmọ́ tó wáyé pé ó ṣe àìdá ẹyọ kan ọlọ́ọ̀bà àríkẹ́ ọlọ́ọ̀ni àìdá ẹyọ kan náà ní kẹ́ẹ̀kọ́ fún ilé yìí nínú àwọn àánú tọ́lọ̀ọba àríkẹ́ ọlá ṣe fún wa ni tòbó láti wá ṣe tí ìsìláàmù wó fi wá dáa islam tí ìsìláàmù wó fi jẹ́ ìsìláàmù tó dáa kò sọ́nà tá a gbà ṣe jù ká máa fi ìsìláàmù wa wá ìsìláàmù ànábì káàkiri lọ a ma wá ìsìláàmù ànábì kí bóòlà ànábì ṣe ṣe ìsìláàmù rẹ̀ bóòlà ànábì ṣe ní ìgbàgbọ́ kí lànábì nínú àwọn àdìọ́kàn bóòlà ànábì ṣe kírun àwádìí nípa rẹ̀ a ma kírun wa bẹ́ẹ̀ bóòlà ànábì ṣe yọ zàká àwádìí ayọ zàká wa bẹ́ẹ̀ bóòlà ànábì ṣe ṣe hajj àwádìí àṣe hajj wa bẹ́ẹ̀ àti gbogbo gbogbo nǹkan pátápátá tó bá ní ṣe pẹ̀lú àlámọ̀rí ẹ̀sìn a ma ṣèwádìí pé bóòlà ànábì ṣe ṣe téèyàn bá ti wá ń ṣèwádìí eléyìí téèyàn sì ń ṣe bẹ́ẹ̀ bíi tànábì sallallahu alaihi irú ẹni bẹ́ẹ̀ yóò wà nínú àwọn tó jẹ́ pé wọ́n ṣe ìsìláàmù wọn lọ́nà tó dáa irú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n wà nínú àwọn tọ́lọ̀ ọba tánà bí sallallahu alaihi wasallam ti sàlàyé fún wa ipé gbogbo dáadáa tí èèyàn bá ṣe ọlọ́run ọba àlekí ọlá yóò máa fi ṣe àdìpèlé rẹ̀ yóò máa fi ṣe àdìpèlé ẹ̀sán fún yàn gbogbo àìdá tí bá ti ṣe wa ipé

nítorí pé bẹ́yà máa ń ṣe nǹkan nísìn ẹ̀ ó tún máa rí tuntun míì tó tí mà tẹ́lẹ̀ ẹ̀ àwọn kírun wọ́n wá sọ fún pé ànábì ní báyìí ní tí ò bá sì fẹ́ nú bẹ́ẹ̀ ṣe mítà ànábì náà ló wá káàkiri ẹnu wọn kó tẹ̀lé bẹ́ẹ̀ni ó ti sọ ni ìwọ́n kí o dáwọ́lẹ̀ wọ́n á sọ fún ọ pé ah, èèyàn máa káwọ́ máyà ní àìdáwọ́lẹ̀ kọ́dà tá ànábì wí ni sáàmà pé ìsìláàmù ànábì náà ni wọ́n tí ká àti tẹ́lẹ̀ ìwọ́ wà mú tẹ́ ó wà sí kíní ó wà gbọ́ rẹ̀ láyà ó bá máa tẹ̀lé bẹ́ẹ̀ àmọ́ rẹ̀ tó wáyé pé ìfẹ́ ẹnu bẹ́ẹ̀ yóò ní láíláí yóò lòun nígbà ẹni tí báwọn kan ẹni tí wọ́n ṣe tí bá ti hàn sí wa pé báyìí lànà ti ṣe ṣe túláàsì ní fún ẹni tí bá ń fi ìjọsìn rẹ̀ tọpasẹ̀ Ànábì sallallahu alaihi wasallam kó tẹ̀lé ibẹ̀ láti máa mẹ́ nífẹ̀ẹ́nú láti máa mọ́ yàtọ̀ sí ẹ tó jẹ́ pé kíni ń fi ẹ̀sìn Islam pẹ̀lú ọkàn òdodo so látara àdí eléyìí ẹjẹ́ká jùra wálẹ̀ fún ẹ̀sìn ọlọ́run ọba àríjọlá tàbá tí ń sàlàyé fún wa ipé eléyìí bó ṣe rí ní ìtààmà lánà tẹ́lẹ̀ kò sábùkú ń bẹ̀ ẹ́ kọ́dà àwọn sàábẹ̀ anábì ìdíwánù láyé aléyìn àtàwọn tí wọ́n tẹ̀lé wọn nínú àìmá àwọn nǹkan míì wà tó jẹ́ pé kò ní hàn tẹ́lómi inú wa ẹlòmí wa sọ fún wa pé ìbòlò ah, ti lélẹ̀ yóò ní à ah, kọ́dà mo ìta ànábì ṣe báyìí ó sì ti gbà náà nù yóò sì fi kún wasallam ká jẹ́ ọmọ lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam lódodo so ká wá gbìyànjú ká sì gbìyànjú láti wá ìmọ̀ nípa ẹ̀sìn islam ẹja kèése dandan ọ̀yẹn ká kèése tẹ́kẹ̀ òsìgbà tó bá di pé ọwá gbọ́ lárúbáwá ọwá ń fọ lárúbáwá ọwá ń kọ tíra èyàn a máa wá ìmọ̀ nípa ẹ̀sìn rẹ̀ kọ́lá kó mọ̀ mọ̀kẹ́ wúká ẹ̀yìn tán bá sàlàyé rẹ̀ fún àgbọ́yé òun gẹ́gẹ́ lá nídìí àgbọ́yé tí wọ́n sọ fún ọ̀hún pé báyìí ló ṣe tó wá ń lo òun náà ní nǹkan tá à ń pè lágbọ́yé òun náà là ń pè ní ìmọ̀ tó ká wá wá ìmọ̀ yìí túláàsì ní fún kálukú wa túláàsì ní fọ́mọ kékeré túláàsì ní fágbàlagbà

fún um, anábi sallallahu alaihi wasallam anábi bẹ mọ́sílásí jọ kan ìkanú àwọn sàábẹ̀ anábi kírun nígbàtí ó kírun tán wá bá anábi anábi ní sọ́lì fàyí nẹ́kà alam tó sọ́lì anábi ní lọ kírun ó sì kírun ó sì kírun tán tí ó gbé ìyàrí kó kírun ó tún wá padà lọ ó tún kí ó tún wá bá anábi anábi ní lọ kírun ó sì kírun ó sì bẹ́ẹ̀lẹ̀ mẹ́ta nígbà tó wáyá ó wá sọ fún anábi sallallahu alaihi wasallam pé anábi ìmọ̀ kíjù báyìí lọ ìrẹ́ anábi kọ́ mi anábi wá kọ́ anábi wá sàlàyé fún kálá anábi wá dákẹ́ báhùn ó fi ilẹ̀ kó máa kí lọ bí ó sì máa kí lọ nù so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn náà gbọ́dọ̀ dákẹ́ dákẹ́ ìtí ma wá dàmú ẹlòmíì tí ma wò pé àbábá kọ̀rẹ́ tí wọ́n ní tí wọ́n lè búyàn ẹ̀yẹn tí wọ́n bú ẹbí wọ́n bú ẹlé ìrẹsìn ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ni àwọn náà ó sì wọ ọ̀nà wo lágbà tàbí kọ̀rẹ́ ti yàn ọ̀nà wo lágbà tàbí sàtúnṣe yàn ẹlòmí ò ṣe pọ́ sàtúnṣe fún èèyàn ni tẹ́rùn náà rẹ̀ yí sí ń kí ẹ̀sìn lọ́pọ̀lọ́wọ́ ó gbà ẹlákùnrú eléyìn nísìn tó bá fẹ́ kọ̀rẹ́tì ẹgbò nísìn gba kọ̀rẹ́tì lọ́wọ́ rẹ̀ èyàn máa kọ̀rẹ́tì yàn tẹ́yàn bá rí kókù díẹ̀ káàtó ìwọ́n tó kọ̀rẹ́tì yàn lẹ́kùnrẹ́rẹ́ ìwọ tí wọ́n sì fẹ́ kọ̀rẹ́tì náà ìwọ náà sọ̀rẹ́ndà ara rẹ̀ tán bá ti kọ̀rẹ́tì ẹgbẹ́ ìtọ́nà ọba àlejò ọlá wíní ìtànàbí sallallahu alaihi wasallam wíní kí wọ́n náà ó tẹ̀lé e kojú pájú tẹ́lẹ̀ so eléyìí òun náà ni ó fi rọ̀ wá lọ́rùn láti ṣe ìsìláàmù wa bó ṣe ká ṣe òun náà ni ìsìláàmù wa yóò fi dàbí ìtànàbí sallallahu alaihi wasallam abẹ́lọ́ ọba àlejò ọlá kó mọ́sà jẹ́ kí a mọ̀ òdodo lódodo abẹ́lọ́ ọba àlejò ọlá kó jẹ́ ká lè tẹ̀lé abẹ́lọ́ ọba àlejò ọlá kó jẹ́ àmọ́ ìbàjẹ́ níbàjẹ́ kọ́lọ́ ọba àlejò ọlá kó jẹ́ ká jìnà sí Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim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 واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قم إلى صلاتك